بسم الله الرحمن الرحيم الحمد لله ذي الفضل العظيم والكتاب المبين والفضل الواسع العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الحكيم وأشهد أن محمدا عبده ورسوله الذي هو يا رب العالمين اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وعلى كل من سلك صراط الله صراط الله المستقيم وبارك فاتقوا الله عباد الله واصدقوا سبيلا واصدقوا سبيل السلامة والنجاة واحذروا كل العطف والأمور المهلكة وقل ثبت بالعزيز أنه صلى الله عليه وسلم قال ثلاث منجيات وثلاث مفلسات فأما المنجيات فتقوى الله بالسر ولقاء العلانية والقول بالحق بالرضا والكفر والقصد بالغنى والفقر وأما المنجيات فهو مجتمع وسوء مطاع وإياه الذنب نفسه عباد الله عبادوا كل سبب يحسنكم الى حسن الله العظيم قال تعالى ان رحمه الله قريب من المحسنين فكلما كان اكثر انسان بعباده في عباد الله وعاظم نفعا فكلما كان اكثر انسان في عباده الله وعاظم نفعا لعباد الله كان رسول الله ولرحمة الله وآخر الأسباب لرحمته في الدنيا والآخرة من امتثال الأمور واجتناب الواجب مع الإيمان ومتابعة الرسول صلى الله عليه وسلم قال الله تعالى قال أجاب يصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأخذ آل الذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي فقال تعالى فأتيبوا الله والرسول لعلكم ترحمون فقد وقع هنا أبواب الرحمن للراشدين فيها وقصر الفضل بإمكانه للتعين والمتبعين والآن صور لنا سبحانه وتعالى أحوالا نعيم بالجنات حيث يخرجون ثمر رسول إلى هذا غير العليم قال تعالى إنا كنا من قبل ندعوه إنه للقول الرحيم فقد أتى النبي صلى الله عليه وسلم العباد على عبادة الله تعالى وسؤاله في كل وقت لدين موالد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يمن الرجل لا لا يريدها نفقة سهاء الليل والنهار أرأيتما أنفقوا منذ خلق السماوات والأرض فإنه لم يقل ما في يده فكان أرض ولدا وبيده الإنسان يحفظ ولدا أقل الإمام قال أبيك الله يقول الشيطان كان يقول لي ليتي أبلغ ما في pẹ̀lú ọlọ́wọ́ra ọba owó ọba àgbọ̀fẹ́ ayé ọba àtàkì ọ̀run. ọba tó ti gbé ìgbàgbọ́ láti ti ọ̀láyé àtẹ̀síkò ìgbé ti ọ̀láyé òun náà ti tẹ̀rọ kárí ìfọ́tà àti ìgbà ìgbà ìgbà tó ti ti ọ̀gbìn kájọ́ lọ́dọ̀ fífẹ́. àwọn tó bá wọn wá ìgbé أن يرى غيري لا لا أقول الآن ولا أقول من عيال بالكل كيف قوم ولا لا يرى غيري ولا خير إرسل قريب ليس إرسل بالجنة أبينا ọlọ́ọ̀bá iná lọ́ba ọ̀sẹ̀ tuntun ọ̀dà tí ò tó léyìí ọ̀dà tí ò tó mú ọ̀dà tí ò láti sọ̀rọ̀. bákan náà a máa lẹ́nu sáà ìwà àwọn ẹ̀rọ ẹ̀rọ ìdílé ẹ̀rọ ìdílé ẹ̀rọ. ìkẹ́kẹ̀ ọmọ bá tẹ́lẹ̀ yìí ọmọ bá ara ilé ẹ̀kọ́ bá wọn sọ abẹ́rẹ́ àti ìgbésẹ̀ ọgbà ìlànà ojú ẹ̀rọ náà yóò tó gbé lélẹ̀ yìí. ẹ̀rọ ìgbésẹ̀ ọjọ́ pẹ́ ọ̀rọ̀ ẹ̀ka kókó tó ọ̀nà ọlọ́wọ́ wa tó ti kàwá o ẹ̀ka kókó tó ọ̀nà ọ̀làwọ́ ẹjẹ́ pa àlàkà sílé lọ́wọ́ a sì sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀nà tó kún yẹlẹyẹlẹ tó léwu tó kún ká. àwọn ọ̀nà tó kún yẹlẹyẹlẹ ọ̀nà ìdúró kò ló ka o bá a ti mọ̀ ká lánàá òye tó ń bọ̀ lórí o èyí tá a ti mọ̀ lórí o kò òye tó ń bọ̀ lọ́la o. àwọn ẹ̀ka kan ètò tí ojú ọ̀nà tó lọ́wọ́ bá tá a bá tilẹ̀ ètò tí ọ̀nà tó lọ́wọ́ bá ọ̀nà tó lọ́wọ́ náà lè wo òkèlè bíi gbogbo àwọn olókùnrin tí a bá ti ń tọ́lá ti ṣàkọ bí ẹ̀sùn náà lókèrè ìgbèrè tó lè kọ́ lẹ́yìn ní òkú lélẹ̀. ilé ìtàkùn ṣe ike sọ̀rọ̀ fún wa tó lè fún ọ̀gá lè fún wọn wọn tó là tó jọ lè àwọn ènìyàn lọ mọ̀ wípé àwọn kan mẹ́ta kan bẹ́ ìmọ̀ ńlá ní mẹ́ta ní ẹ̀nà tuntun wà tó máa tó ọ̀rọ̀ báyìí. àwọn ènìyàn yìí ti láyà àkọ́kọ́ kẹ́lẹ́ nínú ńlá ni tí wọ́n fi tẹ́lẹ̀ là tí wọ́n fi tẹ́lẹ̀ fẹ́ òròkè ọ̀dọ́ ìbáyọ̀ lọ́wọ́ lọ́sàá àdúgbò. nítorí pé ń ka lọ́kọ̀ kákáyé ni wọn náà tí wọ́n bá bá oníkọ̀rọ̀ tó yẹ lọ́kọ̀. nítorí pé ń gbàgbà yẹ káyé ọmọ ìgbàgbà tí wọ́n bá yí kọ̀ọ̀kọ̀ wọn nígbà tí náà rẹ kàn jẹ́wọ́ ní àgbà tó gé mọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀. Ibi ọ̀rọ̀ sọ̀rọ̀ lára ni àti èyí tó sì jẹ́ ọ̀gá ló sọ̀rọ̀ lára yóò jẹ́ òdodo. Èyí tó bá kàn ọ́, èyí tó sì kàn ọ́, jẹ́ pé ìlú náà lọ́tọ̀. Má lè sọ bí wọ́n bá ń sọ tí a bá máa sọ ilé òdodo náà tó máa ta wúlò káyé bá mọ ọmọ òdodo kódà tó ń wájú ká ọmọ ayé ìgbà rẹ ìgbà lọ́gbàjá ẹja tó tẹ̀lé ẹja tó tẹ̀lé nípa yóò wà lójú ìwé ẹja ẹja ìgbésẹ̀ ẹja tó tẹ̀lé tó bá ti sọ̀rọ̀ yẹn àwọn ayélujára tó mọ̀ ọ́n lòdì tó ń gbà lágbàjá tẹ̀lé náà lọ́rọ̀ pè ìta sọ yẹn síbẹ̀ náà ló yọ̀rọ̀ tiẹ̀ náà. ṣé lọ bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn ọmọ rẹ olùkẹ́ ni wọ́n jẹ́. ìdòtí lágbájá àti àwùjọ òun náà ó lè sẹ́yìn bẹ́ẹ̀ náà ló tó ló parọ́ mọ̀nyàmá tó wọlé. ṣùgbọ́n ìta sọ yẹn lọ́dọ̀ pọ̀rọ̀ ní òbí kéde ọ̀pọ̀lọpọ̀ ojú wọn fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ojú wọn fẹ́ o ọmọ tó ń pa irọ́ òun fúnra rẹ̀ òní adé ń sáyé pé lọ́lọ́ba tí wọ́n wá jẹ́ ní ọmọ ọ̀rọ̀ léwé ni àbí kí ìkànnì ẹ̀rọ rárá ọmọ tó lè parọ́ ọmọ tó tó ń lọ òkè parọ́ àwọn ẹ̀rọ máa bá fún ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tí ọ̀rùn kan ní tí ọ̀rùn kan lé ọ̀tọ̀ ẹ̀kọ́ te va a dar un buen salario como lo pago, lo llamo como siempre lo pago ahí, lo pago. Por aquí lo acá. Ahora, yo tengo bueno, puedo dar calor, puedo dar calor. Papá, yo sí, yo sí, yo sí, Oye, o sea, estábamos, yo te dije, es un taller, ¿por qué tú le dices un taller?

má ṣe é kúrò rẹ̀. kódà àwọn tó kọ̀ kú sẹ́ẹ̀ kàkà ẹ̀ náà kó tó ń gbé àwọn ẹ̀rọ wá lulẹ̀. ṣé ẹ ẹ ṣe wọ́n kú sẹ́ẹ̀ ti ní kẹ́kẹ́. lọ́dọ̀ àwọn lọ àwọn máa sọ̀rọ̀ pé ọmọ eu ń sọ yìí pẹ̀lú ọ̀hún eu sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ káàdì ìfowó àtúndà òwúrọ̀. fún ara àmì náà ló kọ̀ wọ káàdì káàkiri. olùkọ́ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́gun nígbà fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ẹgbẹ́ ìwà ọ̀wọ́ káàdì náà òdùbà tẹ ọ ma gbàgbé wọlé bẹ ọ ẹgbẹ́ wọn bá dúró tẹ ẹ ma gbàgbé wọlé bẹ ọ mo tẹ bẹ ọ mo sọ àgbèrè sábà tó o kò sí ẹnìkan tó lè sọ wípé ẹnì yìí ló fóònù yẹn tó kò náà fóònù yìí kò náà. ọ̀kan làwọn àfa náà tí wọ́n gbà kan lọ́wọ́ ìfẹ́ náà jẹ́ mẹ́ta òun náà ni wọ́n ti jẹ́ mẹ́ta ìyá ti ṣàfihàn òun ni ọ̀pọ̀lọpọ̀ bí ìgbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú orí kẹ́lẹ́ wọn wọ́n yà lọ́wọ́ báwọn yẹn jà. ìjà ń kọ́ra o ayọ̀ abẹ́ ọ̀rẹ́ rẹ̀ ìgbára rẹ̀ ní o nínú tí ńlá ni ìwọ ọmọ náà ìwọ bàbá lókòókò ẹni lókòókò òkúkó ńlá ńlá yẹn ni òkúkó òkúkó pàmò bá yẹn nígbà tí bàbá ń yẹ èrò náà mọ́ náà rò kò lágbájá kò lágbájá kò ní ewu parọ́ rẹ̀ ọ̀mọ́ ló pa òkúkó lè sọ

òun náà ni kí ni ó dín wọ̀ tó láti yálà tó ń pè wọ́n olóró lẹ́ni olóró lẹ́ni tó tó wọ́n sí wọ́n tó wọ́n sí. Ìgbà ìṣe wọ́n tó wọ́n sí èyí tó kọ́ bá lóró lọ́wọ́ òun náà báyìí sí ọ̀tọ̀ òun náà náà bà òògùn tó ra ẹsẹ̀ ẹ̀yọ fẹ́rẹ́ òògùn tó ra ẹ̀yẹ ẹ̀fẹ́ jù. Bẹ́ẹ̀ bá ti lè ní mẹ́tẹ̀ káyé ìkọ̀ àti màláyà. Àwọn tí wọ́n fẹ́ kọ́ ọ̀rọ̀ láyé àkọ́kọ́ ń pè ní ìmọ̀ tẹ̀lé ìjọba. Kí ló tó ń bẹ ní kí kò máa bá ìyàwó? Òṣèlú òṣèlú lọ́tẹ̀ yóò kò sẹ́yìn kàkẹ́lẹ̀ kọ́ ìlọ́sí náà ní. Ìmú kan tó lọ́wọ́ ọjọ́ àwọn àgbẹ̀gbẹ̀ náà kọ́ ọdún ilé ọdún náà bẹ̀rẹ̀ ẹnìkan náà kọ́ ọdún náà láti lè ká láti náà ní tí ó lè máa fẹ́ tọ̀ ìdí tó ìkọ́mọ fẹ́ òde kọ́. Kìkà ìta àkàtà yìí pé gbogbo ọjà ti jẹ́ ní ìfẹ́ lọ́wọ́ ìfẹ́ nínú ọkọ̀ ìpàdé láì wọ̀ rẹ̀. Àyíká ẹni ìfẹ́ rẹ̀ òun náà ni ààrùn tó tún papọ̀ mọ́wọ́ ìjà ẹni tó láwọn kò fẹ́ ná ti ọwọ́ ẹ̀ tó fún papọ̀ àtọwọ́ ẹ̀ tí a ti níyàn ìlànà tó pa ọ̀gá tẹ́lẹ̀ kẹta òun náà ni bí mo tó rẹ̀ lójú ìgbéraga gbogbo èèyàn ló ti lọ gbogbo èèyàn ní òkú ọ gbogbo ẹ̀ lọ́ọ̀ káwọn kẹ̀kẹ́ ló fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tó máa wá ẹ̀rọ yìí ẹ̀ka ìtìlẹ̀ òkèlú máa tìlẹ̀ tó wọ̀ ẹ̀ ẹ̀yà ló sùn ọ̀rọ̀ ẹ̀ka ìtìlẹ̀ ló ń gbogbo ọ̀gá tó lò jẹ́ okùnfà tó lè mú wa ní ọlá ọlọ́run ọ̀rọ̀ ọlá ọlọ́run ọ̀rọ̀ tó lè pọ̀ nítorí fún wa tóbi àwọn ọlọ́run ẹ̀ka ìtìlẹ̀ ló lò ọlọ́run àlejò ọlá ẹni ní kí ó súnmọ́ gbogbo tó ti ṣe òṣìṣẹ́ dáadáa rẹ̀. Gbogbo ìgbà tó ń bá gbogbo ìsìn náà ọba rẹ̀ dáadáa tá a bá ti ká ọba. Bẹ́ẹ̀ náà, tẹ́rù sì ń ṣe ọmọlàkejì rẹ̀ náà láǹfààní táwọn èèyàn láǹfààní ṣe látara ẹ̀ bákan náà eléyìí ti jẹ́ olùgbà tí máa kó ní àwọn ọ̀rọ̀ ọ̀gá láyé àti láyé ìyá wọn. bákan náà nínú àwọn àrùkọ̀ ọ̀nà tó tún tóbi tó pàtàkì káàtó bí àwọn ọ̀rọ̀ ọ̀gá láyé àti ìyá náà torí ẹni ká máa tẹ̀ láti ẹ̀rọ ọ̀la tó mọ̀ bá àlùkò lábájá á ṣe káàtó àti gbogbo ìgbà ọ̀rọ̀. àti máa rà wọ́n káwọn ìṣeré ìṣeré adágún yálà wà láyé àwọn ìjà àwọn ọ̀rẹ́ ìyáàlà ṣùgbọ́n kí n ṣe táwọn kan máa ń ṣe o ayé òkú ayé kau padà inú kọ́ o ìyá òkú padà òní wọn kò lọ́ka fẹ́ fún o tara yìí ìlú àjọ ọ̀gá kó ẹ̀jọ́ dá ọ̀rọ̀ lórí àjòkú ni. Òṣèlú àwọn kau pera ẹgbẹ́ aráyé òkú padà fẹ́ fún ìwọ́n àti ìdókòwò ìdókòwò lórí ẹlẹ lórí màá fọ ẹlẹ lórí náà àti ìdókòwò ọtí lẹlẹ òtún tuntun kò lórí oúnjẹ tí wọn lóde èrè ní ìtọ́lá tó ń bọ̀ ọ̀gá tó ní. àwọn táwọn bá wọn ṣe ẹ wọn ṣe èrè ní tiẹ̀ wọn ti kò lórí wọn kò kò lórí láìpẹ́ wọn náà máa òdodo láìpẹ́ òdodo kẹta àti ọ̀gbìn àìsíára òun náà ní ká máa tẹ̀lé àjọ lọ́wọ́ bá lọ́wọ́ ká àti gbogbo. bákan náà ká sì jìnà sí àwọn ọ̀sán tó ní ká jìnà sí ká jìnà sí ọ̀gá ọ̀gá tó dá jìnà sí. bákan náà kí ní máa yò èyí tó súnmọ́ gbogbo ọ̀rọ̀ àtọ̀mọ́ra. ìmọ̀ ìwọ́n bá ti sílẹ̀ jọba àwọn ọ̀rọ̀ rẹ̀. bákan náà káàkiri tẹ̀lé káwọn ti pamọ́ kàlẹ́ lọ́rọ̀ àyè bùkà wọn kò ìlú ọlọ́run á sáfù sàánù àyè bùkà wọn ọlọ́run. nínú ọ̀dọ́ ọba tó bá wù ọ̀rọ̀ ìyàwó kan sọ gbajú. lẹ́yìn náà wọ́n wá fi tẹ̀lé wípé ẹjọ́ bá dùn mí máa sàmẹ́ ẹjọ́ bá wù mí máa fún ní ìkẹ́ èmi ọlọ́run ọlọ́run kódà àánú èmi ọlọ́run bá sì mú ọgbà yìí òǹkẹ́ni tí ó gbà náà ló pa ló ṣe fún pé àtẹni tí ń sin lọ́run àtẹni tí ò sin lọ́run tí ń jẹun àtẹni tí ń tẹ̀ ọlọ́run bá yóò sọ́lá ìwọ́n máa tẹ́ ọ bá yòókù ó lè ti èkẹ́tọ̀ ọlọ́run bá tọ́ rárá yóò jẹ́ ẹ̀rọ tó ta ló bá káyọ̀ ọlọ́run, tí wọ́n tẹ̀ láti ọlọ́run lọ́kẹ̀ káàdì kọ̀kọ̀ òun náà yẹ pẹ̀lú nítorí ọ̀rọ̀ sí láwọ̀. kódà àwọn káàdì sọ̀rọ̀ yìí wọ́n ti kà pẹ̀lú àwọn ayé ọ̀rọ̀ ọlọ́wọ́. àwọn táwa ń mú mi ìgbàgbọ́ wọ́n dúró wọ́n ti tẹ̀lé àtàlà ẹni tó lò lára àwòrán tó dà. ẹ̀wọ̀n tó lọ́ba àdìgbò láṣẹ tó ń fún ọba tẹ́lẹ̀ kò ní máa kọ kò ní máa ká nítorí tọ́lọ̀ ẹ̀fẹ́ nù. Èmi yẹn sábà kò bá níbi ìdí màá ní kẹ́kẹ́ tọ́lọ̀ ẹ̀fẹ́ nù. Torí pé kí ni torí pé tó bá tẹ̀lẹ̀ táwọn ká ọkọ̀ àwọn ìlú làwọn tó rẹ̀ ní pé tó ní ka ìgbà yìí bọ̀. Tó lọ apá ìgbà Nítorí ọ̀gá ẹni ṣe láti yẹ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ká pé orí kẹ́sọ̀ náà ọ̀rọ̀ ẹ̀sìn mọ̀ká yìí. Ọlọ́run ọba ẹ̀rọ tí ọlọ́run ń sọ fún wa pé ẹ wá tẹ̀lé tó wọn lọ́wọ́ ẹ̀sìn tẹ̀lé ká ẹ̀dì yìí kí ẹ̀sìn lára ọ̀rọ̀ rẹ̀. Lẹ̀kọ́ abọ́ ọlọ́run ọba wá sí ilẹ̀ fún ọjọ́ ọdún tó kọ̀ rẹ̀ o. Ọlọ́run ọba ẹni tẹ́ ìṣẹ́ rẹ̀ kalẹ̀ àti dáadáa rẹ̀ kalẹ̀ fún ẹ̀sìn láti kẹ̀sìn láti ẹ̀ bí ẹ̀wù tó gbẹ̀rẹ̀ àlìkẹ́ńtà bọ́ọ̀lù àlìkẹ́ńtà ó ṣe jẹ́ ìgbàgbọ́ àlìkẹ́ àwọn àkọ́nàkọ́ kàìlẹ̀ àti ẹkún wọn. ọlọ́ọ̀bà àyẹ̀fẹ́ ọlá ń sọ fún wa pé tọ́lá ti jọ́ náà inú ọ̀jọ́ máa ká lẹ́nu àlìkẹ́ńtà yóò máa fẹ́ máa sọ tó tó wù àlìkẹ́ńtà ìrọ̀ ọlọ́wọ́ bá a àwa náà ti wà lẹ́nu tí ń fi ọ̀tẹ́lẹ̀ yìí pé dákùn jẹ́ ká lè yọ sí wa tòkó ọlọ́run bá ló oníkẹ́ẹ́ wọ́n lọ́ba tó máa ń dáadáa tó fi máa kẹ́nu. nínú tó bá lọ sí àwọn ọmọ ọkọ nìyẹn tó lọ sí àwọn nígbà tó lọ́ba lọ́ba wọn kọ́ sí fọ́tọ̀ kọ́tà nìyẹn náà. A ti ń pẹ̀lú kókò rẹ̀ tẹ́lẹ̀ a ti ń tẹ̀bẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ní kókò kẹ́ni ọlọ́run ní ajé sọ̀rọ̀ lórí ìgbẹ́ náà. Àlẹ́ ọ̀sà ìṣèlú àti ẹlẹ́nu kòkòrò lórí káfójú pé lùsìn ọlọ́wọ́ ọba káàsì máa ṣe ọlọ́wọ́ ọba tó pa àdúgbò kọ̀ọ̀ká káwọn ọba àti èyí àwọn ọlọ́wọ́ ọba yìí. àtàwọn àbúrò náà pàdé ti ká sọ̀rọ̀ nínú sọ́wọ́ wá wá lọ́wọ́ sílẹ̀ wọ́n làwọn ẹni sọ fún wa ó jẹ́ àmà ìṣẹ́ ọlọ́wọ́ ọba ti pọ̀ tó ó ní ìṣẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba wa ó kú tẹ́tẹ́ tó ṣe é pé ìnáwó lọ́sàn-án lóru ìpẹ́rẹ́ báwo ẹrú kò lè lu wo ẹ̀rọ kan. Wọ́n á máa bọ́mọ́ ayé pé ẹ̀dá ọ̀nà bọ́lọ̀ ti pé mi. Tábà bọ́lọ̀ ti pé àwọn asáré dáríkà ìwé àgbàlẹ̀ ìta. Bàbá bọ́lọ̀ ti pé àkókò àmàgbà wọn ara ti bí. Ta ẹ̀kọ́ lọ́wọ́ báyìí, òun náà lọ́ba àtàwọn lọ́ba yìí ni. Àwọn tàná àwọn ti kẹta àwọn tòní táàbí sọ̀rọ̀ bàtà ọ̀hún náà àlọ́bìnrin kan fún wa pé àníṣe ọ̀rẹ́ ọ̀sán ọ̀rẹ́ òun tó ọ̀hún náà òun tó ń láwùjọ tó yẹ kò sí ìjọba kó inú tọ́lọ̀ wà lọ́wọ́ lánàá. àlọ́bìnrin sẹ́ wá rí tọ́lọ̀ wà lọ́wọ́ ìlú náwó láti dá sọ́mà sí lò. gbogbo tí ń lẹ́yìn náà kọ̀mọ̀tì ìjọba kó ló ti tẹ̀ lọ́wọ́ ẹ̀ àyàrá sì ń tẹ̀ lórí rẹ̀ ẹ̀rù sọ́nà kéèké ní àlékún wa lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì omi ló dúdú ní àlékún omi ní àlékún. Oníbáyìí kan ọ̀dọ̀ ìgbúgbò kọ́ta ẹ̀wá ìlú nǹkan. Lórí omi yẹn, òun àyàrá àdúrà ọ̀rọ̀ ìjọba wa. Ilé náà ti wá ń sọ láti dúkàtọ̀. Ọlọ́ọ̀bá àlejò ọlá ẹni tó wá fẹ́ kó wálé pẹ̀lú ẹ̀ńkìmọ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ ni wọ́n sẹ̀fẹ̀ kan ní tó máa fẹ́ kó wálẹ̀ ó ṣe ní ilẹ̀. mo ti tẹ̀sí pé kó kó fẹ́ kó náà ni wọ́n fi táwọn akókó lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ní ọlọ́wọ́ àti ọ̀ kẹ́kọ̀ọ́. mẹ́tì awúwálẹ̀ o nínú ọlá rẹ̀ mẹ́tì awúwálẹ̀ o nínú àwọn dáadáa rẹ̀ tó dúró wa. àlẹ́ mi ní ẹgbẹ́ ẹ̀ńtọ́

الحمد لله والمستغفرين ولا عدوان الا على الظالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد بعض الآثار كما كان ابن ناصر السعيدي في بعض كتبه الهندارية يقول الله تعالى أيها الغيب للشدائد والشدائد بهم وعلى العبد القيوم يلقى ضيقي ويترك كلابه في البقرات وبيدي مقادير الخزائن وباب وبابي مفتوح من التعالي من الذي أذنني لله التي فقطات أم من ذا الذي رجعني لعظيم فقطات رجاء أم من ذا الذي طرق بابي فلم أفتى له وأنا غاية الآداب فكيف تقطع الآداب دون أبقي أنا فيبخلني أبي أليس الدنيا والآخرة والقرن والقتل كل العيد كما يمنع المؤمنين أن يؤمنون لو جمعت أهل السماوات والأرض ثم أعطيت كل واحد منهما أعطيت الجميع وبلغت كل واحد عمله لم ينقص ذلك من ملكي عبر ذرة كيف ينقص ملك أنا أنا قيومه فيا فوز للخالقين من رحمتي ويا فوز لمن أعطاني وتعتب على محارمه أنا الجواب ومني الجود وأنا الكريم ومني الكرم ومن كرامي أني أغفر العاصين بعد المعاصي ومن قولي أن أعطي أن أعطي العبد ما سألني مولي ما لم يسألني ترى لأني عدت التائب كأنه لم يأتني فعلنا فإن أني يا رب الخلائق وأن أني بابي يتناهى العاصون أبي الله وتقع إليه تقع إليه ní ẹni tó wọ́n máa fi alákọ̀ọ́yà ìgbàgbọ́ àdìsí alámòsí ọ̀tá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ àti ìwọ̀sán dáadáa wọ́n yẹ̀ lọ́sùn gbogbo ìgbẹ̀rẹ̀ lọ. ìfẹ́ ìgbẹ̀gbọ́ wọn láì lẹ́yìn àtàwọn ọ̀dọ́ ọ̀rọ̀ rẹ̀. nínú akọ́kọ̀ àwọn ẹ̀gbà wa wọn lọ eléyìí tí akọ́ èmi náà ti ra àṣà ìdí tí wọ́n sọ àwọn akọ́kọ̀ àwọn eléyìí tí ó lápọ̀ọ́lẹ̀ wọ́n sọ pé ìwé náà bá yẹ kí ọlá ń sọ báyìí pé ṣé àwọn ìwé máa gbèrò ẹlòmíì yàtọ̀ tó wọn ọlọ́run ti yàgò ń tọ́ra bẹ̀rẹ̀ fún mi lé gbogbo tó bá wọn ni. gbogbo ilé kótó títí mẹ́ta láyé ọlọ́run ọlọ́run lọ́wọ́. òun náà wọn bá láàyè ọba tó wọn dá gbogbo wọn fara sí a tó ti tó yìí tó káwọn èèyàn tó máa lọ kalẹ̀ kọ́ ẹlòmíì níta jí nírọ̀lẹ́ ní gbogbo ìgbà. kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ sì ti wọlé kọ́kọ́rọ́ gbogbo pẹpẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ọlọ́run ọlọ́run ọ̀rọ̀. lẹ́kùn wọn náà wọ́n bá sì ká sí ẹ̀ lérí tó wá gbé òru níbi ìjọba ìjọba tí ń ṣe é tó wọn náà lọ́wọ́ já ìrànkà rẹ̀ tó wò ó ní tí wá. ká sí ẹ̀ ló sọ̀rọ̀ tó ní ìrànkà mọ́ wọn lọ́rùn níbi àwọn ìjọba tó ń ṣe é tó wọn náà lọ́wọ́ já ìrànkà rẹ̀. ká sí ẹ̀ lérí ẹni tó ń kanlẹ̀ kó wọn kàkàkà ń gbogbo ìgbà tí ń ta gbogbo gbogbo ìgbà tí mo wá pọ̀ sí ìpínlẹ̀ kù àà ah, ah. èmi náà nípa pé ìrọ́pà téèyàn máa ń tèrò ọ̀dọ́ rẹ̀ tó wá ilé ẹ̀kọ́ mi ó ti wá gé oṣù fẹ́ni bí lọ́rọ̀ tó wá ilé ẹ̀rọ rẹ̀ lórí àà táwọn wá lò wọn lọ́wọ́ la ní tẹ́wù náà ti ń sáwọn òbéèrè fún wọn lọ́wọ́ pé òbéèrè sọ bẹ́ẹ̀. Ṣé gbogbo ayé ọ̀tẹ̀ ìyá mà àti gbogbo ọrẹ àtọ́lápẹ̀

gbèsè kòkòrò kékeré wí tá a lè má fojú rí. Ìjọ ẹlẹ́ tó ti kú lẹ́kọ̀ọ́ tó yìí ní wọn láwọn lọ. Wọ́n dàbí àdúgbò náà kàdùkà lẹ́yìn. Wọ́n ní kò ní ní ọkọ̀ ojú yẹn tó bí tá a ti kú kẹ̀yẹ kò ní lójú rúgbà tá a mú ìdánwẹ̀ sí ìgbà tó wù fún ọ tó wù fún yìí. Sẹ́wọ̀n yìí pé téèyàn bá kú tọ́lá kú kẹ́kẹ́ ọba bu omi lápẹ̀jù nígbà tí èèyàn bu omi nínú òkú tọ́wá lọ pé èdè òkú ogun olóṣù lóṣù náà láíláí kò lè hàn. bí ò ṣe ní àyẹ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni òye ọlọ́wọ́. lápẹ̀jù èdè òkú wá ó ní tí wọ́n ṣe ìsàfà tí wọ́n ṣe bíi lápẹ̀jù ẹ wọ́n ṣe bíi three hundred thousand àbí lápẹ̀jù ẹ ní three thousand fẹ́rẹ́ kọ́ wá lọ lè mú ìdérí kóòtì kó o sì bọ́ kọ́ wá kú jáde kọ́ wá lọ wò rẹ́ sọ́ lọlẹ̀ kò lè lọlẹ̀ réèjì kó o bù yẹ kò sí so réèjì tó lè hàn ìpè nǹkan lọ rẹ̀ bọ́lá ọlọ́wọ́ àti ìṣọ̀lá mo lè ní yẹn ọlọ́wọ́ àti ní kóòrò lọ láwọn tẹ̀sí fẹ́ dínkù tẹ̀ kóòrò náà lọ́ba kóòrò ní ọláwọ̀ ọlọ́ni ó hàn ṣe òòrùn ó mà ṣe o gbogbo pẹ̀lú tó ṣáàtà níbi àánú wọn lọ. ọjà kan kó wò lè ra ní ẹrù wọn ụmụ wa. ọlọ́ni mà ṣe o gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n fẹ́ sínú ọgbà owó ọlọ́wọ́ tí wọ́n ṣe tó wù tó ń ọba ọba ọlọ́rẹ gbọ́dọ̀ nínú ọrẹ òun ọlọ́run kì í kó lóore fún oṣù ẹlẹ́sẹ̀ lẹ́yìn tó ti tẹ̀ nínú ọrẹ òun ọlọ́run ọba òun náà ní kẹ́rù ó béèrè tó ọbẹ̀ kó lóore fún ní tí ọ̀rọ̀ béèrè. ọlọ́run ṣe é fún wa o kìí ṣe gbogbo tá ń béèrè lọ́lọ́run àti ọlọ́run ní fún wa ọlọ́run sí àwọn ṣùgbọ́n ọ̀la ìlúfẹ́ láwọn náà yóò ti pọ̀. Sọ́lá máa ti wọ́n sọ́rọ̀ á àwọn ọmọ òdúfẹ́ rẹ̀ nínú ọ̀dọ́ ọ̀la ìlúfẹ́ láti fà ní o. Gẹ́gẹ́ bí wípé ní ọlọ́ọ̀la ìlúfẹ́ láti máa ti bẹ́ẹ̀ fún ẹlẹ́fẹ̀ kọ́lá àwọn òkè ẹ̀rọ adágbà tó ti ẹ̀fẹ̀ òun láyé. Tọ́wọ́ wá ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ àwọn ẹ̀dá wá ń sá lọ náà sáwá tó wọ̀ torí mi sọ fún ayé tó tó wọ ẹlẹ́dẹ̀ tí ó ń gbọ́ wa lónìí tó tó tó wà dá má kí á kàn tó tó lè ra àwọn ọlọ́ àwọn ọlọ́wọ́ bá lè jọra fún ẹni o ọkà ìlú ọkà ìlú oko bákan náà wọ́n kọ́ wa ló nira àkàbí kéwì pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá ká ilé ọkà ìlú oko má ṣe yòókì yìí kọ́ ọlọ́wọ́ bá lè jọra ọkà ọkì fún ọlọ́wọ́ bá bí má bẹ́ẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ ò súnmọ́ ọlọ́run ọba àìsàn aṣọ ọlọ́run ọba wà yìí ó ti kó kálí fún alẹ́ fáìlì ta ló fẹ́rọ̀ rẹ̀ òun náà ká kẹ́rọ̀ rẹ̀ wọ́n ti fi kàwé tó káwọn wá sọ̀rọ̀ àbúrò ti gbogbo wa ọlọ́run ọba àìsàn láti borí kan wa o ọlọ́run ọba àìsàn ti ká láti sọ̀rọ̀ ọlọ́run ọba àìsàn ti sọ̀rọ̀ ọkùnrin ọgbọ́dọ̀ àkọlọ̀ ọ̀gbẹ́ ثلاثة كبرى يوم الإنسان أسألك اللهم العافية ثلاثة ذات الفقرة أو أسألك اللهم العافية ثلاثة ذات الفقرة كرامة يا أرحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اعنا في بلدنا بلد رشدي ومن جاورها اللهم اعنا في بلادنا ولاية رشد اللهم اعنا في بلدنا اللهم اعنا في دولتنا بلد نجيرة برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لرئيسنا في هذه الدولة محمد البخاري فقير من ابواب المسلمين اللهم اغفر وارحمه اللهم اغفر وارحمه اللهم انصرنا اللهم هب من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمه وهب لنا امرنا وسلا اللهم لا تنا بدون حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم